agbára ọlọ́run àṣẹlẹ̀ inú ayé wa a fẹ́ wọ twenty twenty three lágbára ọlọ́run abá láyé láyọ̀ àti àlàáfíà àkúlẹ̀ bá rọ̀ abáwa àwọn àdúrà tẹ a fẹ́ fún àwọn olólùfẹ́ wa tí wọ́n máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí ọlọ́run ti dá ilé ayé tó lé àwọn èṣù ó lé sílé ayé ó ní ìgbéni fúnlé ayé àti fún iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ti fẹ́ mú bí twenty sí twenty five yẹn ni àwọn ẹ̀mí òkùnkùn bí àjẹ́ bí mèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń pín ẹ̀bùn oníkálukú á sọ pé ta ló ṣẹ̀ ẹ́ sẹ̀rẹ́ àná máa dá gbogbo ìgbà yẹn ni torí ọlọ́run kì í ṣe ibi gbogbo nǹkan tọ́lọ́run dá dáradára mi ṣùgbọ́n àwọn wọ̀nyí ló ń ṣe ibi ló ń dàbí sílẹ̀ ká tó wọ twenty four thirty one tá a lọ sí ṣọ́ọ̀ṣì lọ gbàdúrà yẹn wọ́n ti pín nǹkan wọn tó máa pín so àwọn tí àwọn tó jẹ́ olùfẹ́ wa àtàwọn tó súnmọ́ ọlọ́run tí wọ́n máa ní ìpinnu ẹ̀ òun ló fi dà yìí pé ẹlòmíín á lówó ní twenty twenty two báwọn twenty twenty three ìdààmú gbogbo oríṣiríṣi ló máa rí ẹlòmíín accident ẹlòmíín àìsàn gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ sí torí àwọn ẹni ibi wọ̀nyí ló ń pín nǹkan aburú kì í ṣe ọlọ́run so ààbẹ̀ láti January sí March àwọn ọmọ tó bá bí ní January sí March wọn kó tó wọ twenty on twenty wọn láti bẹ̀ sí máa ka sáàmù Psalm one twenty three twenty four wọn á ka ẹyọ wọn á ka sáàmù one yẹn ninety one times Psalm twenty three yẹn ninety one times Psalm twenty four yẹn ninety one times wọn á ka sí nuumi wọn á gbàdúrà sí pé wọn ò ní bá wọn nípìn ní gbogbo aburú tí wọn bá pín ìrìn nìkan rí lọ́dún yìí wọn á mú inú ẹ wọn á bù sómi ìwẹ̀ wọn fún ọjọ́ mẹ́ta tó bá ní aburú káburú tó bá rán sí wọn kò sí kankan tó máa ṣe kíni tó máa ṣẹlẹ̀ sí wọn. ọmọ tá a bí ní April sí June àwọn yẹn wọ́n máa ka Psalm sixteen Psalm twenty-five Psalm thirty-two wọ́n á kà á ní twenty-one times ìkọ̀kan nù twenty-one twenty-one times wọ́n á kà á sí nù mi wọ́n gbàdúrà sí i wọ́n á mú fún ọjọ́ mẹ́ta.